lémi àyọkánú epo ẹ̀gúsí mi wá dohun àìjírí fún gbogbo ọmọ aráyé mo wá di ẹni tá à ń kó lọ́nà tá à ń yàgò fún ìran mi ò sí rírí ó ti dá àyọká ikú yá jẹ sí o àyọká. mo rí pé àbájá ó sì lẹ́nu torí mo fẹ́ dẹ̀rù jẹjẹ torí mo fẹ́ dẹ̀rù jẹjẹ ó. ẹ̀fàṣẹ sí lẹ́nu omi wá gbára omi wá gbára mo fẹ́ dẹ̀rù jẹjẹ passar. Oh! pẹ̀lú dání ni. ṣé kílẹ̀ ẹjọ́ ẹjọ́ kílẹ̀ fẹ́ pariwo ẹ̀dá yìí pariwo tó bá pariwo mo inspire bí ẹjọ́ yìí ẹ yẹ sọ̀rọ̀ jẹ́jẹ́ kí ló fẹ́ sọ. lóun yẹn dá owó tí mo kọ pọ̀ àpò méjìlá àti pọ́n méjìlá ẹ̀dùn náà ìṣòro mo ti fún ìyá àbíyẹ ìyá àbíyẹ mo ti fi dájọ ẹ̀dá àbíyẹ tẹ́ bá wá lọ́la yín bá yín tọ́jú owó lẹ̀ ẹ̀dá àbíyẹ. ilé ìwà rírọ. ìrìnà ìrìnà ìrìnà afọ́jú ni mí ẹ̀dá àbíyẹ. èyí kí la fẹ́ fi ṣe báyìí. ẹ lè fi mí ṣe nǹkan kan tó bá dọ̀la yín fún yín lówó. ẹ jẹ́ ká ṣègbè kúrò bí náà tá a bá rí kan fi ṣe a máa lọ jù dànù. gbọ́mọ gbọ́mọ ni. gbẹ́nu ẹ̀sọ́ tó bá ń pa. yẹ ṣá. kò wúlò kò wúlò ẹ ká kó pé sí mi báyìí ẹdájọ ẹdá kọ ẹdá kọ ẹ mọ gbèmí kí ilé kúlọ ilé kúlọ ẹ wọn kì í ẹlẹkùn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ọ̀dàlẹ̀ kí leléyìí táàrè lóru gànjọ́ yìí. ìyá ẹ ṣàníyàn àmọ̀kẹ́ ni mo gbé wá nígbà tí mo rí èmi náà ti rí pé àmì wà lára ẹ̀ mo wá wò pé n tó ń ṣe ò kì í ṣọ̀rọ̀ léwòsàn òun ni mo ṣe ní kí sáré gbé wá sọ́dọ̀ yín ẹ gbà ní ẹ ṣàánú. Ah. májèlé mákàn ni mò ń wò lára ọmọbìnrin yìí ọ̀tún àfi kí májèlé yìí má wọnú ara o tó bá ti wọnú ara ó di dandan kó ṣiṣẹ́ hmm. ọmọbìnrin tí mò ń wò yìí kò ní ju wákàtí méjì lọ tí ó lò kó tó kú. ọ̀rẹ́jà ẹ ṣàánú mi ẹ má jẹ́ kẹ́mi ẹ̀ bọ̀ wákàtí méjì ẹ ẹ ẹ lóòótọ́ mi ì mọ iye tó ṣu àmọ̀kẹ́ mi ò sì bá tán àmọ́ ó kàn jẹ́ pé ìjọ tí ojú pọ́n igún mi àwòdì àmọ̀kẹ́ bá mi rà pọ̀. Hmm. ìwọ ọ̀fàrọ́ba lọ́nà òun ra wọ kó mọ pé ẹrù tó wà lórí ọba ó jáde lọ àṣé aṣọ ńlá kọ́ lèèyàn ńlá lóòótọ́ ẹni tó bá rí mi tí mo múra báyìí tí mo ró déédéé tí mo kù dúdú tí mo kà tí kè sojú wọn á ní kò sí nǹkan kan tó ń ṣe mí rárá láì mọ̀ pé gbèsè bàǹtà bàǹtà ló wà lọ́rùn mi. Ìbọ̀sọ́lá kí ni mo wá máa ṣe báyìí ṣé màá máa wò ni tí wọ́n á fi gbé ilé tà mi lórí. gbajúmọ̀ mi ò máa gbọ́dọ̀ wọ́ mi bó ni máa jà sí bó ni máa jà sí bó ni máa jà sí bó ni máa jà sí. Ìbọ̀sọ́lá o. Ọlọ́run. Ìyá wa, ẹ kú kalẹ̀. Ẹ dákun ó ní kí n bi yín pé mo ti ṣetán nísìn, mo ti se ọbẹ̀ ẹ̀fọ́, mo se ilá àti ẹ̀gúsí wọ́n á ní kí n bí yín pé ẹ̀ẹ̀mọ̀kèlè owó ni kí n ṣe sí ṣé kí n gúnyán ni tàbí àmàlà. ìyá wa ìyá wa. kí ló ṣe ẹ tí o kan rí o ṣáà ṣọmọ kékeré ṣe bó rí mi tí mo ṣé mo máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ni o ṣáà di bí mo ṣe ń wò o ò ń bí mi lóúnjẹ tó fún oúnjẹ ṣí ẹni àbọ̀ sọ pé bí ń pa mí kó bó ṣe ń ṣe é lọ sóun dáre. ìyá wa ẹni àti ta ni. àti ta mo ti ń gbóhùn yín bọ̀ ẹ̀yin àti ta ni. Àmọ̀kẹ́ ẹlẹ́ ò jàre ṣe bọ́ máa wá wúra dáradára yìí ni. owó ohun tí ẹ ò ju pé kí lè máa jẹ kí lè máa jẹ ṣé kí gbóúnjẹ wá ṣé kí gbóúnjẹ wá ṣé kí gbóúnjẹ wá ó dé rí mi tí mo dorí kodò látàárọ̀ ò tiẹ̀ ní kí ló ṣe mí oúnjẹ ṣáá ni láì ṣe pé wọ́n fi ṣe wọ́n fóúnjẹ ṣe yàn. àwọn ọmọ bíbá wà wù ú táwọn bá ti jẹun ìrònú tí mà ti ṣẹpẹrẹ ọ àfi kọ́lọ́hún ó ṣàánú èèyàn ṣẹ wá rí o ọlá ọlọ́run ọba tí ń bẹ lára ti yín náà ló ń jẹ ẹ ṣe mọ̀ wípé ní ààfin ọba gbogbo nǹkan tó bá ti wà ńbẹ̀ pátápátá ayé ọlọ́ba náà máa ń jẹ ẹ ẹjọ́ máa gbádùn tiẹ̀ ẹ ẹ kí wàá ló dé ojú yín tí mò ń wo ìgàn kò dáa àtúrí yín sọ láti bí ọjọ́ mélòó kan mo wá wò pé òde tí mò ń lọ lé ní yìí o máa gba wájú ilé yèyé kọjá kí n tiẹ̀ wá yọjú wò yìí ni mo bá yín tẹ̀ ń ṣe báyìí kí ló dé. owó àwọn kè sẹ́ràn sẹ́ràn ó lẹ́ni tó máa ń jẹ́wọ́ fún un adìyẹ mi ń làágùn bí mo ṣe jókòó yìí àmọ́ ìyá ara mi ni ò jẹ́ káyé mọ̀ aṣọ ń bà ṣe rí ah, n tí aṣọ ń bọ̀ ò dẹrùn ó ní owó kan tí mo gbà ní ilé ìfowópamọ́ ilé yìí ni mo dẹ̀ fi dúró láìpẹ́ yìí dẹ̀ ni àsìkò tí wọ́n dá fún mi máa tó ẹ̀rù wá ń bà mí wípé kí gbajúmọ̀ mi má máa wọ̀ mí. Eh, ah eh bí èlò wà ní owó tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. àmọ̀kẹ́ owó tá à ń sọ òṣèwó kékeré o bíi mílíọ̀nù méjìdínlógún. mílíọ̀nù méjìdínlógún pọ̀ o. ah àmọ́ ẹ ti sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ ní nǹkan tá a ṣọ ń bò mọ́ra ò kéré bẹ́ẹ̀ ni yorùbá bọ̀ wọ́n ní ènìyàn boni lára ó jaṣọ lọ àbí kí ni ká wá ti gbọ́ báwọn ilé ìfowópamọ́ o wọ́n wá gbẹ́sẹ̀ lélẹ̀ yíbọ̀sọ́lá odindi ọ̀tún ìyálọ́jà tí wùwà yìí dé wà láàrin ìlú tá a wà láàrin ọjà tá a tún jẹ́ bí ọmọ sí i yín à ó ó ó ó fẹ́ lera díẹ̀ ṣùgbọ́n kò wá sí nǹkan kan tẹ́ ń wò yẹn tágbà ọlọ́run ọba mi ò ká hmm. ìyá wa hmm. tí mo bá gbálégbàtà tí mo bá yín rí bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn náà ẹ lè ṣarajọ kẹwàá yìí tó bá kù sí kákọ́wọ́ wọn fún wọn. Àmọ̀kẹ́ ṣé pé wàá yá mi lówó ṣé ṣé ò ń ṣeré ni àbí lóòótọ́. Ah ìyá wa ṣe rí owó náà èmi náà tù jọ mo fẹ́ lọ́ọ́ fi rajà ni kódà mo ti ṣe gbogbo ètò tó fi jẹ́ wípé kọjá dé kí n sanwó ni ṣùgbọ́n nígbà tó wá rí báyìí àfi ká pé bíbí kótó ká daṣọ àṣírí bóyìn máa fún yín kẹ́ ẹ lò ó dẹ̀yà máa ìjókòó olóore gàgàrà tó dẹ́rù bàbá bá ńlá wọn ẹ́ ó máa daṣọ àṣírí bò mí ah, ojú ò wà ní tiẹ̀ ó ah, mà ní wọ́wọ́ ti àgbẹ̀ ah, wàá ṣàdúró ilé ìfún mi. ẹ dìde ẹ dìde ìyá wa ẹ dìde ẹ dìde ó ṣe mo dúpẹ́ o. tọpẹ́ ẹyin náà làwa náà ń wò ojú ò gbọ́dọ̀ tì í láyé láyé àṣẹ lóòótọ́ ni lóòótọ́ ni wípé ènìyàn láṣọ ènìyàn ó ṣe ọmọ gẹ́ẹ́ ṣe ṣe ṣe kàn pé gbogbo oúnjẹ tán náà fún ẹ ah, eh, mo lò dé ṣùgbọ́n ẹ bá mi tẹ àtẹ̀ránṣẹ́ ibi tá a máa ṣòwò sí. ọtí ìyá tó jà sí mi jẹ ni Àmọ̀kẹ́ èmi jẹ́ kó ṣí mọ́ mi lórí. Àmọ̀kẹ́ sọ mí di yọ̀ láwùjọ yẹpẹ̀ Àmọ̀kẹ́ ìkan náà ló sọ mí di kán láwùjọ òkúta èmi dẹ̀ mọ̀ wípé tọ́rọ̀ bá rí báyìí ó tún ní bá a tún ṣe lè ṣe é àmọ̀kẹ́ ti wá ṣàjẹ ọgbà báyìí ó wá di dandan kí ọgbà yà. Hmm. ọ̀tún. ìyálọ́jà. tó bá wa rí bẹ́ẹ̀ ìràpadà ẹ̀mí là á ṣe fún un hmm. àmọ́ ṣó ti ṣetán láti bá àgbà jẹ láti bá gbà mu ṣó ṣetán láti bá àgbà fi àwọn ìbílẹ̀ jẹ kọ́. ọmọdé lórí ẹrù lẹrù ọba mo ní ọmọdé ah, kò débi ẹrù lẹrù ọba ọlọ́run ìwọ ló ṣe mí láfọ́jú ìwọ náà ló dá mi lárọ̀ ah! ọlọ́run níbo ni ọjà mi sí níbo mo wà yìí. Ah! àwọn èèyàn náà. Tanu. Tani. Eh, ẹ dákun, ẹ dákun, ẹ dákun. Tani. Eh, eh, Tani. Tani. Tani. Náà. ayé dákẹ́ ayé lọ kẹrin kése lékelèké kì í ṣẹyẹ ayé olùmọ̀nà wọn kì í ṣẹyẹ òkùnkùn ẹ fúyà dìde. ìdíje àràbà mọ wà aṣọ funfun wàrà yìí <laughs> hmm. olódùmarè wọ nìkan lọ́ba èyí ṣe ń rí gbogbo nǹkan báyìí. èyí máa rí fún mi. ọlọ́run tó tóbi mo rò pé hmm, olúwa ha èyí máa rí gbogbo nǹkan ìràwọ̀ mọ̀ pọ̀ lóru alẹ́ la wà ìràwọ̀ lọ́pọ̀ lójú ọ̀run ah títóbi fún ọlọ́run ẹlẹ́dàá ọlọ́mọdé aṣáájú ọlọ́mọdé aṣáájú. tí wẹ́rẹ́ ní tẹ̀kútẹ́ ilé àsùn paradà ní tígé àjà ẹ̀yin bọ̀rọ̀kì ní ọ̀run o ẹ wá jẹ́ mi ní wàrà ṣèṣà ẹ dá wa bọ̀rọ̀kì ní ayé lóhùn nítorí àmọ̀kẹ́ àmọ̀kẹ́ ọmọ fadérera àbátálágẹmọ́bádá òun lò ṣàòkè ń gbà àmọ̀kẹ́ ti da ya o ikú ò ní fẹ́ni láyà kó tún pa ni ọlọ́bẹ ìṣọ̀kan ọmọ olú ló borí ìjì ọmọ àforúrì akítípálí àwò wọn nílé alára girimọ́lẹ̀ àwò wọn lóde ìjẹ̀sàmọ́ di olówó ìgbà òléegun ẹni bá tẹ̀ yóò ti ro ọgbọ́n sáà wo mọ́sà ọ̀rọ̀ kọ́ lọ́gbẹ̀rì má mọ̀ tí àwo ló fi ń gbàdá lọ́wọ́ àgbẹ̀ àgídímàlàjà àwo léèfẹ̀ àwo nígbàwo nígbọ̀wọ́ báwo ò bá gbàwo nígbọ̀wọ́ àwo atẹ́ àwo aya èyí tá a sọ lónìí ó dàṣẹ ó dàṣẹ ó dàṣẹ tó ń tolúwo tùfẹ́ ń tolùgbọ̀nà. ó yá ẹ̀yin bọ̀rọ̀ kìíní ọ̀run o ó yá ẹgbọ́ òun wa àwa ti bọ̀rọ̀ kìnní ayé ẹ̀yin bọ̀rọ̀ kìnní ayé o ẹ wá pa òun pọ̀ kẹ́ ẹ pe àmọ̀kẹ́ padà sáyé ẹ pè é lóhùn rárá kó dìde ó yá àmọ̀kẹ́ o. o káàbọ̀ o kú ìtọ̀nà abiyamọ yìí kọ́ máa olórí. dandan. nípa ètò àwọn oníbàárà wa ṣé bá ṣe sọ ṣé bẹ́ẹ̀ náà lórí ṣé gbogbo ẹ̀ ń lọ déédéé. olórí orí ẹ̀ náà la a dẹ̀ ṣe ń retí àwọn ọjà tuntun hmm. àmọ́ mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ wípé dídùn lọ́sàn-án máa wà. torí ó ṣe kókó ní ìfẹ́ àkọlùkọgbà kankan láàárín oníbàárà àtọjà torí pé oníbàárà gangan lókun ẹ̀mí òwò ọjà tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ fún wọn yìí ló láti máa lọ lẹ́sẹsẹ tí ò fi ní sí pé a máa já wọn kulẹ̀. olórí kò sí àṣìṣe fọmọ ọlọ́run bá a ṣe fẹ́ kó rí láìpẹ́ láì jìnnà bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ̀yin ẹ lọ fọkàn balẹ̀ dá yín lójú. kò burú màá sọ pé sọ bẹ́ẹ̀. olórí. ọmọdé òdebì ẹrù lẹrù ọba orí amadé kò débi ẹ̀rù lẹ́rù ọba. ìwọ ni wọ́n olùṣèlú eléyìí ni mi ní kẹ́ni tó kọ́lé ìgbélé ẹ̀ bẹ́ẹ̀ mi ní kí gbogbo bímọbímọ máa jèrè ọmọ wọn kí lèmi máa ṣe fún wọn kí lè ṣe rí kí ni mo wá ṣe fáwọn ọmọ Oòduà tó wá ní kí n rẹrù kí n má sọ. <laughs> Àmọ̀kẹ́ ah, ó ti gbàgbé ni wípé ilé ayé náà ń pè ní ta wà ilé ayé ilé ayé tí ẹni tí ó ń dín àkàrà níwájú ilé ò fẹ́ kí tẹ̀yìn dín ilé ayé tí à ń jù wọ́n lọ kò ṣeé wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ̀ ọ̀rọ̀ ènìyàn ah. ah. ò fẹ́ kárẹ̀rù kásọ̀ orí ẹni ló gbé ni. Ah, hmm. àmọ́ kẹ́sì mi ẹkún sí mi ẹkún ọlọ́run ti gbèjà ẹ̀ ọpẹ́ ló yẹ irú ẹ̀ máa dúpẹ́ ọpẹ́ ló yẹ irú mi lóòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àtìlẹ́yìn ṣùgbọ́n bákàlà màmá ò ṣe kí n kadún bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni tó dánwó eléyìí wò ṣe ní mọ́dún yìí jẹ. ọmọdé òde bí hmm. ẹrù ẹrù ọba mo ní ọmọdé kò dé bí ẹrù ọba. Ah, mo pe aago ẹlẹ́ẹ̀kínní ó lulẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún lulẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tún lé léyìí báyìí kó tó gbé ṣó yẹ kó le tó bẹ́yẹn náà ni ah, wo mi ò rò pé mo máa lè dúró mọ́ o látẹ̀kan tipẹ́ mo níbo mi tí mo fẹ́ yà. Ah, ẹ̀ẹ́dẹ́gbò èmi àkàràǹbà tàbí òkè èmi ò lójú ìjà sọ ọmọkùnrin ní àbọ̀ mo dé mo wá mú ẹ lọ Adébáyọ̀ ọmọ àkàkẹ́ òní lọ́jọ́ pé <laughs> kò sásìkò ó <laughs> ku wákàtí kan fún ọ. wo ọ̀rẹ́ máa ṣèyọnu jàre mi ò rò pé mo máa lè dúró mọ́. Ah àwọn tájọ́ ń lọ bí kankan ti fẹ́ kó máa ní kó má ṣe yọnu ṣàrọ̀rà wa mi tó wà wà bó ṣe wà yẹn. Ah. lónìí ọlọ́sìn májímájímà ọlọ́mọgbẹ̀dẹ àsálẹ̀ yín o yín ẹ ní ìlùgbàdì ayé o kidnapping ò yín ah, ẹ ṣeun o bàbá aláṣọ funfun ah. ẹ bá mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ sówó. So níta ń fi ọlọ́run mọ́ ẹ̀yin náà mọ́ yóò gbàdúrà yín ọlọ́wọ́ dóòlà ẹ̀mí yín ẹ ní ìsọnù ẹ ní ìsọmọnù àbúrò ẹ̀ ní í ṣe yín wọn ò ní jí yín gbé orí yín ò ní gbóná ẹ ní ìyàwèrè àkọ́bẹ́ àdábẹ́ ọlọ́mọjẹ́rì. mo ṣe kàrà. ikú kọ́ ni ń gbóòórùn. èmi ìdájọ́ ẹ̀kọ́ àkàrà bàtà bí òkè. ikú alára dúdú hàn. <laughs> wọ̀mí kí ló dé tó gba owó lọ́wọ́ ọmọkùnrin tó ń pè lálásọ funfun. ẹ àníyàn rẹ lọ́dà bá ní èèyàn bá sì ti dá ikú àmọ́ ìyẹ̀ lórí èèyàn àníyàn rẹ tọ́ dànù ó jowó ẹ̀ àyín owó ní ọ̀wá dòlẹ̀ mi rẹ̀ tí òfin ní kú. mo sọ mọ̀ yí pé àníyàn rẹ̀ tó da òun ó pàṣẹ jẹ́ fèmí àkàrà pàtàkì òkè ìlú ọ̀rọ̀ jà ná lónìí ni. tí bá bẹ̀rẹ̀ tèmi wọ́n sọ gọ́rùn. àsìkò tèmi ò sì tí ì yá báyìí. ẹ ẹ ọ̀dà kò. ní tó ṣe lẹ́hún ó ti dẹyin pẹ́pẹ́yẹ èmi fún ọ lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ́ òní pálọ̀ ní mọ̀ nìyí. ikú ẹ kẹ̀tì ìyé mi náà báyìí. àkọ́bọ̀ àdébọ̀ ọlọ́mọdé orí. bọ̀rọ̀ kìíní ayé. àwùjọ lọ́la àwùjọ lókìkí àwùjọ alágbára. bọ̀rọ̀ kìíní ayé. àwùjọ ọlọ́lá àwùjọ olókìkí àwùjọ alágbára. bọ̀rọ̀ kìíní ayé. àwùjọ ọlọ́lá àwùjọ olókìkí àwùjọ alágbára. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Hmm. Ah, ah. mo kí gbogbo wa pátá o a túbọ̀ máa júṣe fún wa o gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé inú ọjà ayé ni ohun gbogbo tó ń múnú ẹ̀dá wà inú ọjà ayé náà la sì ti ń ríra ẹ ká wá lọ sàn án sí kókó ìpàdé ìtòlú gómìnà wa ló pè mí o gómìnà Bàrúwà wọ́n jẹ́ kó yé mi wípé àwọn nífẹ̀ẹ́ láti lọ sí sáà ẹlẹ́ẹ̀kejì pé kí bọ̀rọ̀kìnní ayé fún wọn ní ààyè kí wọ́n ṣe ọdún mẹ́rin míì wọ́n sì gbàgbọ́ wípé gbogbo ohun tí bọ̀rọ̀kìnní ayé bá ti fọwọ́ sí ó ti di ṣíṣe nítorí náà ńkọ́ màá rọ̀ wá tá a bá rí ẹnikẹ́ni tó ní ohun kan àbí méjì bóyá tó ń bi nínú sí gómìnà wa àbí nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọn ò tíì ṣe tó lè fa ìbínú mo fẹ́ ká sọ ẹ jẹ́ á gbọ́. adétòrò. olórí. à ń gbọ́ o. ẹ ṣe olórí mo dúpẹ́ lọ́wọ́ ni ẹ pẹ́ fún wa. ẹ wo olórí èmi o mi ò sọ pé kí gómìnà kó má wọlé ẹlẹ́ǹkejì ṣùgbọ́n ẹ bá mi sọ fún wọn wípé wọn máa kọ́lé ìjọsìn fún èmi adétòrò tí gbogbo èèyàn mọ̀ sí dikines filo olórí nígbà tí wọ́n fẹ́ wọlé alákọ̀ọ́kọ́ wọ́n ṣe ìlérí fún mi wípé àwọn máa kọ́lé ìjọsìn ńlá fún mi ṣùgbọ́n nígbà tí wọ́n wọlé tán wọ́n mú ìlérí wọn ṣẹ o ṣe dẹ̀ mọ̀ pé àwọn gómìnà yìí tí wọ́n bá ti fẹ́ wọlé lọ́wọ́ máa sọ pé àwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí àwọn máa ṣe ṣùgbọ́n tó bá ti wọlé tán báyìí gbogbo nǹkan tí wọ́n sọ pé àwọn máa ṣe wọn ò ní ṣe mọ́ ọ́ bá mi sọ fún wọn. adétòrò olórí ṣe bí ilé ìjọsìn ńlá ni. bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. ọkùnrin balẹ̀ ó ti di ṣíṣe. ẹ ṣe olórí. ẹ kú oríire. níwọ̀n gba àgbà tí àrùn kún náà rọ ti wà láàrin wa tí ìbò bá ti dé lásìkò tí a máa dì ẹ̀yẹ́ ká dìbò fún gómìnà wa wọ́n mọ̀ pé àwa náà fìfẹ́ hàn gẹ́gẹ́ bí gómìnà ṣe gbàgbọ́ nínú àwa bọ̀rọ̀kìnní ayé. bẹ́ẹ̀ni. ilẹ̀ yìí tutù jù ẹ̀jẹ̀ kò kò mọ́ra. bọ̀rọ̀kìnní ayé. àwùjọ lọ́lá àwùjọ lọ́kìkí àwùjọ alágbára. bàbá mi hmm? ṣé tí wàá ṣetán láti jáde ni. bẹ́ẹ̀ni tí ìṣẹ́jú mẹ́ta bá pẹ̀lú kó tó dé ń sìn gan-an ò ní bá mi àwọn tí mò ń dóde gan ló jẹ́ kí n ṣe wà ń bìbà yìí ọ̀rọ̀ àjọsọ wa ń kọ. èwo tún ni. ọ̀rọ̀ ọkọ mi tẹ́ ẹ ti pààrọ̀ fún mi ni àwọn ọ̀rẹ́ mi sọ pé kí n wo bí bàbá mi ṣe lówó tó pé yẹ kí ẹ ti pààrọ̀ ọkọ náà fún mi ọkọ gan ti sú mi. oyin dààmú ńlá ọkọ tí ò tí ì pọ̀ ọdún kan ó dà fèrè lọ́kàn balẹ̀ ṣó rántí pé ayẹyẹ ọjọ́ bíi ọdún tó kọjá ni mo torí ẹ̀ rà fún ẹ ìmí ìlò tún ti ń bọ̀ yìí máa jọ ẹ lójú. ṣé lóòótọ́ ni. máa yà ẹ lẹ́nu. ẹ ṣe ìgbọ̀nyẹn ṣé o ti tán. rárá o ṣì tán. kí ló tún kù. mo nílò owó díẹ̀ mo fẹ́ ra àwọn nǹkan kan. èlò. bíi ìdajì mílíọ̀nù. ìyẹn kò sí wàhálà lọ sínú yàrá mi kò ṣí àpótí aṣọ mi owó tó bá bá ń bẹ̀ kókó ìdajì mílíọ̀nù tó fẹ́ mú ẹ. ẹ ṣe ní bá mi mo nífẹ̀ẹ́ yín mọ́ ẹ. nífẹ̀ẹ́ ọmọ mi ṣé ti kó àwọn ọjà yẹn dé. àwọn ọjà yẹn ti dé àwọn ọjà yẹn dẹ̀ wọ́jú dáadáa kódà àwọn ọjà tẹ máa nífẹ̀ẹ́ sí dáadáa ni. Hmm. ó dá yín lójú pé ó dẹ̀ wọ́jú dáadáa torí èmi ò fẹ́ àṣìṣe o. Ah, olórí tẹ́ ẹ bá ráwọn ọjà tá a kó wá ń sìn àwọn ọjà yẹn wọ́jú gan kódà wọ́n dáa ju tàtẹ̀yìnwá lọ tẹ́ ẹ bá rí ẹ máa kan sára sí wa adákẹ́yìn ah, gan wa lọ fojú lóúnjẹ kẹtẹ̀lé wa lọ síbẹ̀. kódà kò burú ẹ máa nìṣó mò ń olórí ìṣẹ́jú méjì máa bá yín sìn. alágbára kan kò sí. ọ̀rọ̀ kan máa text message sí all the time. ọpẹ́ lọ́pẹ́ iṣẹ́ wa gan-an lágbára o. ayé ìbáyẹyẹ mi. ọpẹ́ lọ́pẹ́. kí lọ́mọdé tó sẹ́ǹdì báyìí ọlọ́run. dádì wa ẹ tí ì múra ni. múra bo. èmi lọ́jọ́ ìjọsìn ah. àsìkò ìjọsìn ti tó. <laughs> mo mọ̀ fún lọ́jọ́ ìjọsìn pàápàá gan ọ̀sán mọ̀kìmọ̀sẹ̀ jẹun ní ìsìn ni ṣé kí n máa gbé làágùn lọ sílé ìjọsìn ni mo fẹ́ sinmi kátẹ́gùn fẹ́ sinmi kí oògùn ọ̀gbẹ sọ̀rọ̀ mi yọ. ṣé ẹ̀ ń bá jésù jà ni. bá jésù jà bíi ti báwo. iye tẹ́ ẹ̀ bá bá jésù jà ó ṣe jẹ́ pé àsìkò ìjọsìn lẹ máa lọ gbé oúnjẹ àsìkò yẹn lẹ máa mọ̀ ẹ fẹ́ jẹun ṣé torí pé òun dẹ̀ jẹ́ ọjọ́ ìjọsìn àwa ní jẹnu lé mọ́ ah. ẹ wo ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ bí ẹ ṣe ń gba àdúrà tiyín kó mọ́ sí ń gba tèmi o hmm. kálukú ló mọ́ sí ń pe ọlọ́run rẹ̀ tọ́lọ́run sì ń dalú àbọ́lọ́fẹ́jọ́ mi sùn ni. Ah, bàbá wa ìwé mímọ́ sọ̀rọ̀ o. pé kí ni. Ah, ìwé mímọ́ wí pé àdá ènìyàn nípa ti àkàrà nìkan a ní láti máa wà nú ẹ̀mí nígbà gbogbo. sórí ọlọ́run tẹ́mi ń sìn ó súnmọ́ mi ju tọrùn mi lọ hmm. èmi mo ṣe ń ké pe ọlọ́run tèmi wọ́n hmm. bó ṣe ń pe ọlọ́run tiẹ̀ má jẹ́ kí ọlọ́run tiẹ̀ kó disturb ọlọ́run tèmi hmm. sọ̀rọ̀ mi yẹ nídìí èyí máa lọ sílé ìjọsìn màá bá ẹ. olúwa dáríjì wọ́n torí mo mọ nǹkan tó ń ṣe iṣẹ́ tó lùgbàlà rán mi àjẹyè ni wọ́n jẹ́ iṣẹ́ tó lùgbàlà rán mi àjẹyè ń jẹ. ẹ ìrẹsà ọgbọ̀n nìkan jẹ́ sí olúwadé èmi gan-an sátọ́lọ́run rẹ̀ mi gèmí gan-an jẹ́. àwọn ọjà tuntun ta sọ yẹn rí. mo rí mo rí ó kàn jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ṣe pọ́n wọn lé fún mi tó náà lò sí i àwọn tẹ̀mí wò yìí àwọn tó fara pápọ̀ nù wọn. Ah, olórí àwọn ọjà yìí wọ̀ jù ẹ wo eléyìí tó jókòó yìí ó lẹ́ran lára gan tẹ bá dẹ̀ wo eléyìí náà ó jọ èyí tí ò tí ì mọ ọkùnrin rí rárá àfikún ni fún wa. mo rí gbogbo ẹ̀ nínú tó wà lẹ́yìn àwọn tó fara pápọ̀ mi sọ pé gbìyànjú ẹ gbìyànjú ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ fún wọn lé tó fún mi náà lè kúkú rí bẹ́ẹ̀ ni. pẹ̀lẹ́ kúṣẹ́ kó àtàrọ̀ ṣé wọ́n ti di àwọn ọjà tá a máa kó lọ fáwọn oníbàárà. bẹ́ẹ̀ a ti di gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ti kó lọ àwọn ilé tó kù ni mo fẹ́ máa ṣètò ẹ̀. ṣètò ẹ̀ ṣètò ẹ̀ kẹ́ di kẹ́ ránṣẹ́ sáwọn oníbàárà tuntun pé ọjà tuntun ti rà lẹ̀. ìyá wa látọ̀dọ̀ bàbá wa aláṣìlá tí wọ́n ń díje dupò gómìnà nínú ètò ìdìbò tó ń bọ̀ àwọn ló ní ká wá ká gbé owó ìfún yín. aláṣìlá. bẹ́ẹ̀ ni ìyá wa. ó ní kẹ́ ẹ gbé owó ìfún mi owó kíni kí ló ní kí n fi ṣe. wọn ò sọ ohun tí ẹ máa fi owó ìṣe fún wa wọn kàn ní kí a gbé owó ìfún yín pé àwọn yóò pé yín olóhùn á pè mí ó dà kò burú ẹ̀yin lè máa lọ kẹ́ ẹ wá fi iṣẹ́ mi jẹ́ fún aláṣẹlà wípé màmá retí ìpè ẹ̀. ó dà yà wá. ẹ káàbọ̀. kú dédé ìwòyí o ìyálọ́jà. a ló ń sọ̀rọ̀. aláṣẹlà ló ń sọ̀rọ̀ ṣé kíjìpá ò gbé owó tí mo ní kó gbé fún yín fún yín ni. ó kúkú gbé owó jíṣẹ́ àmọ́ ẹran ọ̀hún ni o kò ṣeé jẹ. ìyálọ́jà ẹ fún mi láyè ẹ jẹ́ ń di gómìnà lu yìí ojú kan ṣoṣo tí dùndú olódodo mi ń dùn ohun kan náà ló fi ń fọ ẹ̀yin náà mọ̀ wípé ìlúfẹ́mi lóye òun ni bàrúwà òun sì ni gbogbo ayé fẹ́ kó ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni ó sì ṣe nítorí pé àwọn ọmọ yín jíṣẹ́ fún mi wípé ẹlẹ́ máa pè mí ó ní ò jẹ́ kí n dá owó yẹn padà o torí mo fẹ́ mọ nǹkan tẹ́ kí n fowó ọ̀hún ṣe gan-an gàgà gúgú kọ́ làtùpà ẹni tó bá mẹ́kù lọ́wọ́ ló ń tanná alẹ́ bíbàrú wa ti ṣe ẹ̀kan ẹ fẹ́mi náà láyé ẹ̀jẹ̀ di gómìnà ìlú yìí ẹ fọ́mọ ọba láyé ẹ̀jẹ̀ kò kọjá. Hmm. gẹ̀lẹ́dẹ́ ò ní ti tú ẹni tí ò láṣọ kó wá wọ àkísà lọ òde ijó hmm. ohun tí a gbé ní ìyálọ́jà ké ó ní àlòkù tí gbogbo ọlọ́jà náà fọ́ gbàrúwá ní òṣì ọ kò sí sí tí ó yẹ. àdúní àbí kí ló ti ń pe orúkọ ẹ. à ń kí àṣà olómi ń tóbi wo bí alágẹmọ kì í wọjà ká tún bójú òrìṣà mi. èmi ni màá di gómìnà lóye mi dẹ̀ ló máa ṣiṣẹ́ fún bíbẹ̀ kọ́ gbẹ̀gẹ̀dẹ̀ àgbiná. Hello? ẹ ǹlẹ́ o èmi èmi ni aláṣẹ la orúkọ mọ́ lórí ó tún pa àgọ́ mọ́ mi létí <laughs> kò burú wàá bí mi náà bẹ́ẹ̀. òòlù tí mò ń wò ọ mò ń wò bí áńgẹ́lì tuntun <laughs> ó ṣe nǹkan tó yà lẹ́nu èmi nìkan tán ọkọ̀ bọ̀gìnì tí ń bẹ́ ń tà ń pè mí mo ní <laughs> kí lóró lára mi tó fi ṣe ń tó tó bá ń. bàbá ayégoro àwo níyìn àwo òwe tí ń wo oúnjẹ fẹyẹ nìyí ẹ̀yin ni májò bàjẹ́ gbogbo inú ọjà ẹ̀yin kan ṣòyí náà lè lẹ́yìn ọgbà fún gbogbo ẹgbẹ́ bọ̀rọ̀kìnní pátápátá ẹ wo ṣé ẹ rélé ẹ̀yin lẹ kódà àjẹmọ́nú yín ni. Ah! ẹ gbà mí o ẹ̀yin ayé o ẹ rí nǹkan bó ṣe ń ṣe fún mi ni ẹ máa ṣe fún o ah, ah! ẹ̀mí nìkan tán ẹ̀mí rẹ̀ ó gùn inú rẹ̀ ó dùn ẹ ò mọ tí n bá fi dúpẹ́ lọ́wọ́ rẹ o. <laughs> bàbá igoro ẹ bọ́ pẹ́ dá eléyìí ni mo ní kí n fi bẹ̀rẹ̀ pẹ̀lú yín torí kò bójú mu kí n fẹ́ wá sọ́dọ̀ ọ̀rù yín kí n wá sanwó wa ẹ tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ kódà ẹ tó wà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ abẹ́yìn òun ni wípé ìfà orí òun ni oúnjẹ ìfà ẹnu òun la oúnjẹ pàápàá èèyàn lèèyàn fi ń wà. ẹ wo mo ṣèbẹ̀yìn àgbààgbà mo ṣèbẹ̀yìn tí elédùn àgbélé ayé lé lọ́wọ́ ẹ wo téèyàn kankan bá mọ yìí yín èmi àmọ̀kẹ́ mọ yìí o hmm. ojúbà ẹ̀yin àgbààgbà ah. ẹ̀yin tẹ́ ẹ nífá tẹ́ ẹ lọ́pẹ̀lẹ̀ tẹ́ ẹ ní gbogbo nǹkan ìbá yín o. <coughs> àmọ̀kẹ́ òkú ohun àgbà òkú ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ jáde látẹnu rẹ̀ mo kí ọ káàbọ̀ òkú àbáláyé ọmọ àgbà ni ọ ọmọ àgbà ni ọwọ́ kọ́ ó sì gbọ́n kọ́ ó sì gbọ́n ọ̀dà tó bá wá rí báwọn ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì wọ́n jọ ń ṣèṣe àwẹ̀mọ́ mo wá ń fi dá ọ lójú wípé ohunkóhun tó o bá fẹ́ látọwọ́ mi n ó ṣe fún ọ tó o bá béèrè. Ah! ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ bàbá ayégoro ọpẹ́ olóore àdáàdá tán ẹ ṣe rí bẹ́ẹ̀mi àmọ̀kẹ́ ṣe wà yìí ọlọ́run bá kẹ́ mi mo lówó mo ní dúkìá ọlọ́run ṣe dáadáa fún mi nínú ayé ṣùgbọ́n mi ní nǹkan kan mi lágbára ṣe ẹ̀dẹ̀ mọ̀ wípé kò sí gbogbo ọ̀rọ̀ tẹ̀dá kójọ láyè kò sí iye owó tó ní téèyàn bá ti lágbára láyè ọ̀ gbogbo yìí gbogbo èèyàn yẹpẹrẹ nírú wọn. Ah! òfú tó fẹ́ tẹ. èèyàn yẹpẹrẹ ṣì ni bàbá mi ṣe é rí mo fẹ́ kí ẹ sọ mí dàpọ̀ mo fẹ́ kí ẹ sọ mí di akíkanjú òṣèlú mo fẹ́ kí ẹ sọ mí di alágbára ah! bàbá yìí kúrò tí ẹ bá lè sè mí jìnnà tẹ́ ẹ sọ mí di jìnnìjìnnì tóbìnrin ẹgbẹ́ mi rí mi tó wárí tọkùnrin rí mi pàápàá tó júbà ah! bàbá yìí kúrò kí ni mo lè ṣe fún yín o ah, ah, ah. ẹ wò ó hmm, máa ń falé ńlá fún yín máa gbé yín kúrò ń bí iṣẹ́ yín á wá yàtọ̀ wọ́n gbọ́ yín ní gbòòrò ju ti tẹ́lẹ̀ lọ. Àmọ̀kẹ́ bó ṣe dùnnú rẹ tó ló ṣe sọ̀hún ojúṣe orí ìhùn àwọn baba ńlá mi níbi tí mo wà yìí gbogbo òrìṣà tó wà láyìíká yìí pátápátá èmi nìkan mo mojú ẹ bàbá hmm. ti ẹ̀kọ́ nǹkan tó tuntun àákọ àfi bàṣẹ àwọn òrìṣà yìí mọ́lẹ̀ kí wọ́n mọ̀ pé àwọn náà wà láyé tuntun. ìyẹn náà dà tó bá jẹ́ wípé ká mú bíbáyìí ká sọ di tuntun ọ kódà a lè dáwó kátúnkọ́ ẹ bá mi sọ fún àwọn òrìṣà wípé ọmọ kan ti dé sí wọn lọ́rùn nísìnyí o àmọ̀kẹ́ lorúkọ rẹ̀ ó wá ń sọ fún àwọn òrìṣà wípé àwọn òrìṣà ṣe tó tí wọ́n máa gbádùn ni o. ẹ̀yin tèmi bí mo ṣe ń wò ó dá mi lójú pé bàrúwá tún mọ lẹ́lẹ́kejì torí mo gbọ́ tí ìyálọ́jà àtọ̀tún ìyálọ́jà tí wọ́n ń sọ. ó ah, fi dáa nìyẹn ẹ ó túmọ̀ sí pé ibi tá a fẹ́ gbòòbí sí omi ti lálẹ́ ẹ̀wù bẹ́ẹ̀ nìyẹn àbí báwo ah, ah, ó ti lọ. màmá jẹ́rí ẹ má da yín láàmú jẹ́rí lára àkọ́kọ́ tí bá rúwa wà ń bẹ̀ ó mọ̀ ta sáwa lára ó ṣe olúlẹ̀ jẹ́rí lẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe yìí ó ti dájú pé. kò ní lulẹ̀. màmá tó bá fẹ́ lẹ̀ lẹ́ẹ̀kẹta gan. kò tún ní lulẹ̀ sẹ́ẹ̀. ajé. ó máa ṣe dáadáa ah. ó máa ṣe dáadáa ìyálọ́jà àtọ̀tún ìyálọ́jà wọ́n ti sọ fún wa pé ó máa ṣe dáadáa wá dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀rì màámi kò sọ̀rọ̀ ó máa ṣe dáadáa. mo máa ń gbọ́ awuyewuye pé aláṣẹlà ó tún fẹ́ lọ fún ipò gómìnà. ta ló jẹ́ bẹ́ẹ̀ ta ló jẹ́ aláṣẹlà ìyá táṣẹ títí bá tipẹ́tipẹ́ ìyá òde ṣàṣẹlà láéláé àṣẹ tì ní a máa ṣe níwájú àwọn tàdí níwájú bàrúwà bàrúwà lọmọ tó ń sọ tó ń dẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ tó ń bá jáde láyé. aláṣẹlà ẹkẹ ìyá ti dá láṣẹ ti dàrẹ ó ẹ kó mẹ. aláṣẹlà ìwọ ni ìwọ ló ní kí wọn lọ jí mi gbé wá. bẹ́ẹ̀ èmi ni mo ní kọ́ jí ẹ gbé wá àwọn ará ọjà sọ wípé nǹkan tó bá sọ fáwọn làwọn máa gbọ́ làwọn máa tẹ̀lé ẹni tó bá dìbò fún ló máa dìbò fún agbowó wá fún ẹ o kọ o gbà ẹ nígbà tó o ti gbà lẹ́rọ̀ wá ṣáàlè gbalágídí ní báyìí wàá wá ṣe àwòrán wàá fò tẹ̀lú wípé èmi aláṣẹ là ní kí gbogbo ọjà dìbò fún àti gbogbo ìlú yìí ayàwòrán bẹ̀rẹ̀ iṣẹ́ dúró ń bẹ̀ tó bá gbìyànjú láti ya nǹkan kan láì ṣe pé mo sọ bẹ́ẹ̀ fún ẹ màá jẹ́ kílẹ̀ gàdé ah, ẹ̀ aláṣẹlà ó mà tiẹ̀ mú ọ̀rọ̀ yìí ní kékeré èmi èmi àdùnní ló ní kí wọ́n máa ká ohun ẹ̀ àtọ́jú ẹ̀ sílẹ̀ kó lè fi hàn gbogbo ayé wípé ìwà aláṣẹlà lèmi ìyálọ́jà lù lọ́ǹtẹ̀ láti jẹ gómìnà ìlú wa yìí <laughs> tápẹ́rẹ́ tiẹ̀ náà mọ̀ ń dá kan dù oníka méjì rẹ̀ ń gbé síbí <laughs> mo mọ̀ mọ̀ ni mo mọ̀ mọ̀ farabalẹ̀ fún àwọn tó rán wá pé kí wọ́n wá jí mi gbé ni torí mo fẹ́ mọ ẹni náà tó tó bẹ́ẹ̀ gan-an láti rán wọn nírú iṣẹ́ bẹ́ẹ̀. èmi aláṣẹlà ni mo tó bẹ́ẹ̀ àgbà ló tó rò ó lọ́ọ́ ba ló tó yín irin fún. alábàárù tí ó wàá jí olúmọ̀ ẹ̀gbá gbé ọrùn ó wọ̀ ọ mẹni tí wọ́n ń pè ní ìyálọ́jà ni ìyálọ́jà ló jókòó yìí èmi nìkan sì kọ́ ló jí gbé gbogbo ọjà pátá ló jí gbé ẹni tí ó sì wá jí ọjà gbé á bí léèrè ibi tí ó gbé sí ṣé àpò ni àbí yẹ̀wò hmm, aláṣẹlà bí ìbá ṣe wí pé ibi tí mò ń lọ yìí ó ṣe pàtàkì sí mi ojú nǹkan mi ń bá jí orí mi wò bí ìrànlẹ́ nìyí ayàwòrán iṣẹ́ kàn ẹ́ wàá wá dojú àwòrán ẹ̀yìn wàá dojú ẹ̀kọ́ ọ̀gá yín gbogbo nǹkan tó bá ti ń ṣe láti ìsìn lọ wàá bẹ̀rẹ̀ sí ka sílẹ̀ bó wọ balùwẹ̀ wàá ka sílẹ̀ bó ń jẹun wàá kalẹ̀ bó ń sọ̀rọ̀ wàá kalẹ̀ o gbọ́ mi iṣẹ́ kan ẹ̀. ọ̀gá mi ẹ sọ̀rọ̀ dáadáa inú síwájú. sórí ẹ ò burú. rárá ọ̀gá. ṣé wọ́n máa di ẹ́. rárá rárá ọ̀gá ah, ẹ gbọ́ ìyá wa ni wọ́n ní kí n máa yà yín ṣe ẹni kẹ́ ṣe dáadáa ó yẹ bóyá. wo mi aláṣẹlà ọ̀rọ̀ èmi àti ẹ kì í ṣe lẹ́nu ó ti dà mí. kàkà kí ọba níbo ni yóò ti fún múlẹ̀ nígbó kàkà kí ọba ah. níbo. ó tí ì gbé àwòrán wẹ̀lẹ̀. mi ò lè gbé lẹ́tà. àwọn ah, ti ń di ẹ̀. ọgbẹ́ni bẹ́ẹ̀ tó gbé àwòrán wẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ ṣàgbà ẹ. àjùrà wa lọ ooo. àjùrà wa lọ ooo. ṣé o mọ̀ pé ọmọ ọlọ́lá ló máa ná ní ọ̀la ni ọmọ aṣẹ́gi tá a dẹ̀ máa ná ní èpo igi mo ti sọ fún ẹ pé ó wù mí kémi àti ẹ máa ná ní ara wa kò jẹ́ kí n sọ kí nìkan fún gúdúgúdú àti dùdú wọn kì í ṣe ẹgbẹ́ ara wọn ṣẹ̀kẹ̀rẹ̀ lè má nẹ́yìí nínú iṣẹ́ orin ṣùgbọ́n ṣùgbọ́n pé ṣẹ̀kẹ̀rẹ̀ bá wa lọ sóde ìbànújẹ́ rí o <laughs> má fojú tẹ́bẹ́lú pọ́ùn mi o torí ó ṣọ̀wọ́n láàrin òkúta ẹ má fojú kéré yọ torí aládùn yọ ò sí lọ́bẹ̀ onídàmọ́lá ṣe ìgbọ̀rọ̀ mi wò láti jọ yìí. Adébọ̀wálé kì í ṣe pé gbogbo nǹkan tó sọ yìí ò yí mi ṣùgbọ́n mo ní láti béèrè lọ́dọ̀ bàbá mi mi ò kí ń ṣe kankan lẹ́yìn mọ́ gbogbo nǹkan tó bá dẹ̀ sọ fún mi ni màá ṣe. oyin dá ọmọ ọlá láàrin èmi àti ẹ mo mọ̀ pé ohun tó o bá fọ fún fèrè òun ni fèrè máa fọn síta ohun tó o bá ti sọ fún bàbá ẹ òun ni bàbá ẹ máa gbọ́ kò sọ fún wọn pé èmi ló wù ẹ́ kó fẹ́ abúṣẹ́gùṣẹ́ ó kàn sọ̀rọ̀ báyìí kò rọrùn náà lóòótọ́ ni bàbá mi nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ àmọ́ ó yẹ kí n lè rọgbọ́n dá sí i. ṣé àlàáfíà ni. àlàáfíà ni. bẹ́ẹ̀ kí ibẹ̀ púpọ̀ lọ́rọ̀ rẹ̀ lásán àbí. Ah, <laughs> kò rí bẹ́ẹ̀ Oyindàmọ́lá jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan-an ẹ mọ̀ pé èèyàn àgbà náà lè ní tójú bá rọ̀kùn tó rọ̀ṣà á ní kò sí ohun tó tó dojúmọ́ àtìgbà tí mo ti rí Oyindàmọ́lá ni mo mọ̀ pé ó tó tó dojú lọ́kù síbi kan hmm. ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí dọ́kàn kódà ẹ̀yìn ìjú mi ni ẹyin ju ẹ̀yìn kí ló wá fi ríran débi o <laughs> ǹjẹ́ tó bá ń lọ lè yín sìn àní bí ẹwọ́ ọ̀pá tó máa fi rìn délé. <laughs> bàbá mi. <laughs> mo ń bẹ̀ ṣeré ni. bí mo sì àyè ṣọrí kò sí ta lè ṣe sí kẹ má ṣeré ìfẹ́ yìí ó ti ẹ̀dá tó tẹ̀lé wálé tó ò gbé sá lọ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ìkẹfẹ́ nígbà wọn látọ̀ òyìnbó ojú kan pa ojú kan ìrẹ́yìn kò ní níwájú kò ní lẹ́yìn òun nìkan ṣoṣo ìdí èyí ló fà tó jẹ́ ojú ti yẹ ẹ́ bàtà òye fi ṣọ́ra ṣé yorùbá mi yẹ bẹ́ẹ̀ ọmọ ta ni ẹ nílẹ̀ yìí. èmi ni àbígbẹ̀yìn ọ̀gbẹ́ni ọlájíire àjàdí tí wọ́n ní iléeṣẹ́ ọlájíire tó wà nílùú wa yìí. ọlájírè àjàdí kan náà. bẹ́ẹ̀ ni. tó ní iléeṣẹ́ ibi tó ń gbé ń ṣe ibi tó ń gbé ń ṣe ọ̀la. bẹ́ẹ̀ ni. ẹ ọlọ́run ò ní jẹ́ ọmọ ọlájírè àjàdí ló lọ gbé wákàmí mọ́lé kò ní ṣẹlẹ̀ ọlájírè àjàdí tó jẹ́ wípé olóògùn owó ni aláboyún mẹ́ta náà sì kó lọ fún un ní tí ò tí ì ju oṣù kan àbọ̀ sẹ́yìn lọ rárá o Bámi. Tó bá ti sin ọ̀rẹ́ ẹ̀ tó bá dé kó yọjú sí mi yàrá. Onídààmú lámú mi. Jó tí ẹ̀ mọ̀dí tí mo ṣe ní gbogbo ọ̀rọ̀ ẹ̀ kó máa fi tó mi létí gẹ́gẹ́ bí bàbá ẹ̀. Rárá bá mi, kí nìdí? Torí kó má bàa ṣe àṣìṣe bẹ́ẹ̀ ni tó máa jẹ́ oníyebíye ni ṣé ó ní ọmọkùnrin tó lọ mú wálé yìí ó lè fẹ́ o. báwo kí ló dé e ti dé nìyẹn ti bẹ̀rẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ṣóṣẹ́ yìí ti tẹ̀lé ni ṣé mo rí ni. mi ìbẹ̀rẹ̀ mo jókòó ni màá sọ ìdí fún ẹ tó fi lè fẹ́ ṣorí wọ́n ní ibi tí àgbàlagbà bá sùn sí nǹkan tójú ẹ̀ ń tó tó ń rí ọmọdé tó gorí àjà ò lè rí i bẹ́ẹ̀ ni ṣọ́rọ́ ọmọkùnrin bàbá ẹ̀ tó dárúkọ fún mi bí ẹ pé àjàdí ọlájire olóògùn owó ni. oògùn owó kẹ. bẹ́ẹ̀ ni. ẹ bá mi báwo lẹ ṣe mọ̀. <laughs> ṣọ́wọ́dé ló pè mí ni nílùú yìí kò jẹ́ àjòjì sẹ́yìn ọ̀kọ̀ọ̀kan pé olóògùn owó ni àjàdí ọlájire nígbà tó dé ẹkùn mi tí wọ́n jọmọ tèmi tí mi ní jẹ́ kó lọ kó sínú páńpẹ́ ni mo ṣe láti sọ fún ẹ kì í ṣe tí mo lè bẹ́ẹ̀ lòmíì gan pàápàá àbọ̀rọ̀ mi ò yí ẹ́ ń sìn ó lè fẹ́ o bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyí. mo ti gbọ́ mo ti gbọ́ mo kárí ìṣá lè fẹ́ fúnra mi ilé fẹ́ fúnra mi ṣùgbọ́n gbogbo ohun tó bá gbà tó fi máa bọ́ síbi ire òun ni máa fún mo ti gbọ́ yín balẹ̀lẹ̀ balẹ̀ kirikiki ẹ̀ máa dún nínú igbó bọ́gànjọ́ bọ́gàn àwọn alára rírun wọn gbẹ̀yìn ilẹ̀kùn èsè làwọ̀ aṣọ kẹsẹ̀ kẹsẹ̀ kánú oko bọ̀lọ̀ làwọ̀ afàlọ́lọ́ kájù. àmọ̀kẹ́ ibi awila adé yìí o ọ̀rọ̀ dojú ọ̀gbagadè ó dọ̀rọ̀ múlẹ̀ gbogbo àwọn nǹkan tí mò bá ń sọ lásìkò yìí kọ́ ọ máa sọ tẹ̀lé mi èmi ayígóró ọmọ alẹ́ pa èmi ayíkóbọ̀ ọmọ alépa. àìsè ràn ó kò ràn rẹ lọ́ọ̀dà. èmi ayígoro ọmọ alépa. èmi àmọ̀kẹ́ ọmọ fadérera. mo ṣe ìbúra lónìí. mo ṣe ìbúra lónìí. mo ṣe múlẹ̀. mo ṣe múlẹ̀. pé gbogbo ohun tí mo bá lè ṣe fúnra mi lójú ayé mi láìsí láyé mọ́ ni mo ṣe fún ọ tìrantìran. pé gbogbo ohun tí mo bá lè ṣe fúnra mi lójú ayé mi àti tí mi bá sí láyé mọ́ ni wọ́n ṣe fún wa yígoro tìrantìran. asán ti gùn ún mi ti dọ̀rọ̀ múlẹ̀. kí n mú bàbá. Mm. Àmọ̀kẹ́. àìgòrò. ọ̀bẹ tí mo fi kọ́ ńlá àwọn tí mo fi síngbẹ́rẹ́ fún ọ̀hún ọ̀bẹ àwọn ayé ni inú iná ní ń gbé gbogbo gbẹ́rẹ́ tí mo sín fún ọ̀hún ó ti tẹ́ ní òkè òkè ò jẹ́ òkè ò mú òkè ò sinmi òkè ọ̀gbà lọ ẹni tó lóun ó dojú sókè òkè ni ó pa ẹnìkan bá lóun ó dọ̀sùn sọ yóò kúkú oró dànù. àṣẹ agbára ńlá ti ń bẹ lára rẹ báwọn o ṣùgbọ́n ìrìn àjò rẹ ò tíì tán ó lọ rè nájà pàtẹ́pàtẹ́. lásìgbò lásán ni ti dánrídánrí àjìgbùgbù báyìí ni alájẹ ń kan ajé gbọ̀n gbọ̀n ó ti túnú ọjà títí ó ti kan òòṣà ọjà èmi ni pàtẹ́pàtẹ́. tó o ti bá wa ná jáàjì yàwó ń tọ́ra. <laughs> wọ́n ní kọ́ ọ̀tẹ́ ọ̀tẹ́ rẹ bí wọ́n ṣe ní òrìn ló ṣe rìn ọ̀yà ah! sọ̀kalẹ̀ kí n wò ó. àbẹ́ẹ̀rí ó tún gbé síbi tó yẹ kó gbé sí gangan. <laughs> ẹlẹ́ o kí ló wá fẹ́ já ṣe fún ọ báyìí. ó ṣá ọjà. oúnjẹ. ẹ ṣe tẹ ẹ jẹ́ kí n bá yín jà ọ tẹ ẹ gbà mí láàyè kí n bá yín jà jì àti ọjà èrè ọjà àtẹlé ọjà mo mọ̀ wípé káwọ́ nínú gbogbo ẹ̀ wà ẹ̀yin kan ṣo yìí náà lẹ̀ ẹ́ jẹ́ kọ́mọ ń ṣòwò kó jèrè kó tún lè lè ṣe wá mi gbogbo ẹ̀ pátá òun ní kádàrá náà fún mi ṣùgbọ́n mo fi agbára bẹ́ẹ̀ ni mo fi agbára tí màá fi jẹ̀yà lọ́jà gbogbo ọjà yìí nítorí èmi àmọ̀kẹ́ mo fẹ́ ṣí sọ fìtínà fún gbogbo abínú ẹni pátápátá mo fẹ́ ká ẹ fún mi ní agbára tí màá fi jọba ẹ fún mi ní agbára tí màá fi pàṣẹ léyìí tó jẹ́ wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ó bá ṣetán láti fọwọ́ pa idà mi lójú tàbí láti yẹ̀ mí lọ́wọ́ wò mo fẹ́ kó wọlé sùn lóòyè. àmọ̀kẹ́. ó ṣá ọjà. elédùwà ti yọ̀ǹda ajé fún ọ o ní èrè o ní èlé o mú tìyá tọmọ o fi wọ́n ṣẹrú. Hmm. awo erin ni agbára ṣó lè tẹ̀sùn. mo ṣetán láti tẹ̀sùn. ọ̀dọ̀ lójú. bẹ́ẹ̀ ni òòṣà ọjà. agbára mọ̀ ni mo fẹ́ ní agbára. ọ̀dà o kùkùté ọjà. yéèyé o. àmọ̀kẹ́ ó lóun lè sìn ọ́ o àmọ̀kẹ́ o ó ṣe ọjà. só orí kùkùté ọjà yìí òun ni àṣẹ ọjà òun ni ajé ọjà òun ni agbára ọjà ojúmọ́ kan ò ní mọ́ kí kùkùtì ọjà kọ́ mọ̀ na ọjà ojúmọ́ kan ò sì ní mọ́ kí kùkùtì ọjà kọ́ mọ̀ mú mi o omi ń bẹ omi kùkùtì ọjà àgbo ni ọmọ pa fún láàrin jà àgbo kan ní ọjọ́ kan ẹni tí mò ń wí ni pé àgbò kan lójoojú àgbò kọ̀ọ̀kan lójoojúmọ́ láàrin ọjà ló sì ti máa pa fúkúkú ti ọjà. láàrin ọjà. bẹ́ẹ̀ ni ibi tó ti gbọ́dọ̀ múnú o àbí ìgbangba ní ti mú. bó o ní sóò lè má sìn. òkú sí ọjà ó dìgbà kan náà o. ẹ̀yin ọmọ ènìyàn ẹlẹ́ẹ̀fọwọ́ afúnyín lọ́wọ́ ẹlẹ́ẹ̀fẹ́ ipò afúnyín nípò èyí tẹ́ ẹ wá ń wá agbára bí Olódùmarè yìí. jẹjẹ ajẹ ńlá lára ajẹ jẹjẹjẹ o ajẹ ńlá àjẹrò mo là